Alright, my people we could go watch the video to see wetin really dey happen for inside the video my people. I'm ń bẹ ní ọwọ́ wa púpọ̀ tó bá lọ jásí pé àwọn èèyàn wa máa agbára tí ń bẹ lọ́wọ́ wọn lò ní. ta ta ta ta ta làwọn tí wọ́n ń fìyà jẹ mẹ̀kúnnù ta ni wọ́n àwọn ló yẹ ká máa bẹ̀rù wa kí ló dé tó jẹ́ pé àwa là ń bẹ̀rù wọn torí pé àmọ́ agbára tí ń bẹ lọ́wọ́ wa lò. àmọ́ agbára tí ń bẹ lọ́wọ́ wa lò ni. by power, Mama has so good. mo ń fi àsìkò irọ́ gbogbo àwa tá mo fi àsìkò irọ́ wá ẹ jẹ́ á lọ mọ̀ lọ pé àwa gangan lágbára agbára ti ń bẹ wa if we can unite tá a bá lè dúró papọ̀ tá a lè ṣiṣẹ́ papọ̀ ni alágbára jọba lọ alágbára ju gọ́vùnà lọ láwa mẹ̀kánná alágbára ju pírẹsidẹ́ǹtì lọ alágbára ju sẹ́nẹ́tọ̀ lọ ṣùgbọ́n a má pàtàkì agbára tí ń bẹ lọ́wọ́ wa àyè má pàtàkì agbára yẹn ló ń fìyà jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn mẹ̀kánná. àyèmọ yí agbára yẹn ní fìyà jẹ àwa mẹ̀kúnnù. wọ́n ní káwọn káwọn tọ́ọ̀gì ọ̀lọ́ ká lọ sá àwọn èèyàn lẹ́nu ọ̀nà lẹ́nu ní palace lẹ́nu ọ̀nà palace ọba Ifẹ̀ sọ yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ kó rí bẹ́ẹ̀ ó kó rí bẹ́ẹ̀. bàbá gbogbo bàbá gbogbo ọmọ Yorùbá. bàbá gbogbo ọmọ Yorùbá. Ah ah. Hmm. alájà mọ ọmọ tiẹ̀ fún lọ́mú ṣùgbọ́n ọmọ tòdù ọ̀yà kì mọ́lẹ̀ ajá mọ ọmọ tiẹ̀ fún lọ́mú ṣùgbọ́n ọmọ tòdù ọ̀yà kì mọ́lẹ̀. àwọn ọmọ tí wọ́n sá yìí tó bá yẹ pé àwọn ọmọ yìí wọ́n yìí sọmọlúàbí ni àwọn tí wọ́n sá ládàá tí wọ́n tí wọ́n yẹ pé wọ́n kì í sọmọlúàbí tàbá àwọn tán lẹ́mìí pé àwọn fẹ́ lọ dá wàhálà lẹ̀ àwọn fẹ́ jà ń bẹ̀ sí àmọ̀ pé kò sí kẹ́mi ọmọ bọ̀ mẹ́yẹn ọ̀pọ̀ ń pé àwọn tí wọ́n wà ní Ifẹ̀ àwọn tí wọ́n wà lẹ́nu ọ̀nà pọ́làsì wọ́n tó sá àsálà fún ẹ̀mí ara wọn ni wọ́n tó sá wọn yẹn o kì í sàwọn tí wọ́n múra páńpẹ́ lọ dá wàhálà lẹ̀. wọ́n á fi tọ́ọ̀gì tírẹ́tì aráàlú fi tọ́ọ̀gì tírẹ́tì àwọn àwọn tẹ́ ẹ jọba lé lórí fi tọ́ọ̀gì tírẹ́tì àwọn tí. ọlọ́run fẹ́ràn alábòsí o alábòsí ò sì lè jèrè láéláé. gbogbo àwọn tí wọ́n lọ sí Ifẹ̀ ṣé wọ́n fẹ́ jọba ni àbí wọ́n fẹ́ dun kánsẹ́lọ̀ àbí ṣé wọ́n fẹ́ gba Yorùbá nation fún fámìlì wọn ni. gbogbo àwọn tí wọ́n lọ ṣe campaign lẹ́nu ọ̀nà pọ́lásì ẹ dákun ṣé Yorùbá nation yẹn ṣé tí wọ́n bá gbà àwọn fámìlì wọn ni wọ́n máa máa ṣèjọba nílẹ̀ Yorùbá ṣé wọ́n fẹ́ gbà fún fámìlì wọn ni ṣé wọ́n fẹ́ gbà fún bàbá wọn àbọ̀ fẹ́ gbà fún màmá wọn àbáwọn àbọ̀ sọ pé báwọn ní àwọn nípò kan táwọn fẹ́ dùn táwọn fi ń ṣe tán ṣe ẹ jẹ́ àlò làákà ìnáwó ẹ jẹ́ àlò làákà yìí gbogbo tó ń kálukú ń ṣe ó kálukú ń kọ ìtàn ni torí ọjọ́ ọ̀la fákòní hadith àndìmọ̀ wà ní ọ̀rọ̀ gidi torí àwọn èèyàn ń wù ọ́. di ọ̀rọ̀ gidi oníkálukú ló máa di ọ̀rọ̀ irú máa tán lọ sọ̀rọ̀ tó lòun fún ọ ní ten minutes kan fi kúrò láì bàjẹ́ bẹ̀ wọ́n á pa wọ́n sọ̀rọ̀ nìyẹn ní bàbá tó bímọ tó náà láwọn ọmọ ńlé ṣùgbọ́n torí pé àwọn ti jẹun bámúbámú ni mo yó mi mà pé bí n pọ̀ mẹ́nìkan kan ọlọ́run ọ̀fẹ́ rẹ̀. ọlọ́run ọba ò fẹ́ wẹ̀ ìṣẹ́lá Muhammad orí tó ọba ṣe bẹ̀ nínú yàrá rẹ̀ dá omi sí má bẹ̀rẹ̀ ọmọ kí kan jẹ́ lọ́bẹ̀ rẹ̀ máa ń kí aládàáde kan jẹ́ lọ́bẹ̀ rẹ̀ máa ń kí anábìlẹ̀ ẹjẹ́ kọ́bẹ̀ kó torí ìgbà tó bá sàn lẹ máa ráàyè lẹ máa láǹfààní àti fún ẹlòmíì jẹnu ọbẹ̀ yín ìgbà tó bẹ̀rẹ̀ bá ti kí kò ní í pọ̀ o sì nílè fún yàn mí. gbogbo àwọn tó ṣe kó bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ yìí tí wọ́n pera wọn lọ́ba bámúbámú ni mo yó mi mọ̀ pé bí ọmọ ẹlòmíì àwọn ọba dáadáa ń bẹ́ẹ̀ lẹ́ Yorùbá I must I must confirm it I, and I, and I, and I must say it àwọn ọba arí ń bẹ́lẹ̀ Yorùbá tí wọ́n jọba dáadáa mo ti sọ ṣáájú pé àwọn ọba wa ọ̀nà méjì ni wọ́n pín sí àwọn kan faramọ́ wọ Nàìjíríà àwọn kan faramọ́ Yorùbá nìṣàn bó ṣe rí nìyẹn Sọlá Ibrahim máa blọọkù ẹ o pẹ̀lú àwọn tó ń kọ yẹn o máa blọọkù ẹ o máa blọọkù ẹ o tó o bá fẹ́ dìbọ́ǹkì ọ̀rọ̀ tí mò ń sọ tó bá jẹ́ pé ọmọ Ìlọrin ni tó fẹ́ tó fẹ́ dìbọ́ǹkì tí mò ń sọ so leave this page lọ sórí social media kọ́ lọ dìbọ́ǹkì tí mò ń sọ wọn náà lọ sí page yẹn lọ open page kọ́ lọ dìbọ́ǹkì tí mò ń sọ or else I will block I will block you. Sọlá Ibrahim màá blọọkù ẹ. mi ní dá ẹ lóhùn ìsáà nà tọkọ ṣẹfí ìfàlà àtúndínbù mi dá ẹ lóhùn ṣùgbọ́n tó bá tó kọ̀ntínú láti máa kọ́ tó ń kọ́ síbi máa búlọ̀kù ẹ̀ tó bá jẹ́ pọ́ máa lọ ẹni ẹ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́sùn tí mo sọ ìwọ lọ tó bá bí wọ́n dáa lọ àtàkì àwọn ọlọ́sùn kọ́ sá wọn àbí kó faburú kàn wọ́n kẹ́ wá jọ gbéra tó bá fi gbọ́n tí wọ́n bá fi gbọ́n tí wọ́n ronú lọ bí pé tí wọ́n ronú lọ bí kápọ̀ ẹsẹ̀ òfin tọ̀ wàá rí pé wà pẹ́lẹ́ wọn. wàá rí pé wà pẹ́lẹ́ wọn tí wọ́n bá fi gbọ́n débi kan fẹ́ sí òfin tọ̀ tí wọ́n gba lọ́ọ̀yà tí wọ́n gba lọ́ọ̀yà tẹ́jọ lọ sí kóòtù torí pé wọ́n ń ṣe ọ̀sán torí pé wọ́n ń ṣe ọ̀sán bóyá kò sí freedom of religion nínú nínú nineteen ninety nine constitution dẹ̀dẹ̀rẹ̀ tí ẹ fi ń ṣèjọba lórílẹ̀‐èdè bóyá kò sí mẹ́ẹ̀ wàá sọ wàá lọ sọ́n kóòtù. wàá lọ sọ́n kóòtù. torí ìdí eléyìí hmm. ntọ́ ṣẹlẹ̀ ní ààfin ọ̀jájá kì í ṣe kì í ṣe hello yes. what's up like. yes ẹ dá sétò ni. ah yes ọ̀dà mẹ́rin tí ì láti gba kọ́ọ̀lù gbàǹgbà ti pè wọlé ẹ dá sí okay. Ebi kí ọla? tọ̀ ọ́ lọ. ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀. ohun àwa Yorùbá ń gbà ní àní láti kalẹ̀ ọ̀rọ̀ tí Saheed ọmọbẹ̀ta ọmọbẹ̀ta bó ṣe kọ́kọ́ àgbékalẹ̀ ọ̀rọ̀ lọ́jọ́ yẹn òun ló ọ̀rọ̀ mo fẹ́ bẹ gbogbo akẹjọ kẹ bá bá àwọn yẹn wa sọ̀rọ̀ tó bá fẹ́ lọ sọ̀rọ̀ nbìkan ká ní aṣíwájú kẹnu wa kò ká dẹ̀ lákọsílẹ̀ ń tà máa sọ lọ́hùn ẹ bá a ṣètò ní ìlẹ́yìn ètò yìí tí a fún àwọn ọmọ Yorùbá wípé káwọn ọmọ Yorùbá ní àfẹnukò tá a bá fẹ́ lọ jà nbìkan tàbí a fẹ́ lọ sọ̀rọ̀ ká ní ojúsùn àfojúsùn tá a fẹ́ lọ sọ àti aṣíwájú wa tí a sọ tí gbogbo ọ̀ ní máa jẹ́ pé kò ṣe pé ẹnìkan ló máa sọ dájá síwájú wa kí ni kí ni tí ọmọ bọ̀tà sọ́jọ́ náà mo fẹ́ kẹ́. àgbékalẹ̀ àgbékalẹ̀ ọ̀rọ̀ tí bó ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ yẹn ìbátan bàbá yẹn sọ pé kọ́ sọ síwájú wípé láti lè kọ láti lè jẹ́ kí àwọn kọ́ kọjú da àwọn wọn ò farabalẹ̀ gbọ́ nǹkan táwọn bàbá yẹn sọ lọ́jọ́ yẹn wọ́n rò pé ṣe náà lé àwọn ọ̀daràn wọ́n ní kọ́ bọ́ síwájú kọ́ kọjú da àwọn káwọn máa gbọ́ nǹkan tó ń sọ. Hmm. so àṣìṣe kò mú ṣẹ̀dá bàbá yẹn o so àwọn àṣìṣe díẹ̀ díẹ̀ kọ̀ọ̀kan wà ń bẹ̀. Hmm, mo gbọ́ yín yé ìtẹ́ sọ yẹn sọ yẹn brọ́dà mi ṣeun àtúnṣe ọ̀wọ̀ ayé lórí ẹ̀ àwọn náà dẹ̀ ti ń gbọ́ gan bí mo ṣe bẹ́ẹ̀ ṣe ń sọ ìná náà ń gbọ́ ṣùgbọ́n ìyẹn ò wá sọ pé kí wọ́n ní káwọn tọ́ọ̀gì ọlọ́pàá wọn. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni nítorí pé ẹni tó bá sọ pé kó má ra lọ́wọ́ ìyẹn ah, ah. ká bàbá yẹn bínú tó lẹ́fun yẹn. àwọn gangan ṣe ń tà ń ṣe yìí lọ ń tà ń ṣe yìí àwọn gangan tó yẹ pé àwọn náà wà ní stéèjì wa báyìí táwọn ò tí ì bọ̀ sípò ọba à ń ṣe tà ń ṣe yìí lọ. kò sẹ́ni tọ́mọdé ò kò dẹ̀ sẹ́ni tí lè ṣàṣìṣe kò yẹ kó sọ pé ẹni tó bá nílò aṣọ gbọdọ̀ sọ pé. Ah, yóò dáa fún yín yóò dáa fún ẹ ṣeun ẹ ṣeun yóò dáa fún yín ẹ hmm. ṣeun ọ̀dà ẹni ó bá fẹ́ pè wọlé báyìí ẹ pè mí wọlé so I'm about to round up I'm about to round up ẹ pè mí ẹ pè wọlé ẹni ó bá fẹ́ pè wọlé ẹni ó fẹ́ dá sí program ẹ ò dẹ̀ bá ní one one or two things láti sọ so ẹ pè wọlé so zero eight zero thirty six thirty three thirty three thirteen hmm. ẹ pè wọlé ẹni ó bá fẹ́. Mm. so ẹni ó bá dá sí ẹ pè wọlé. hello. naa. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. ẹ kalẹ. yes. Àmín Allah ẹ̀rọ ọ̀gbà àǹtálẹ́tì. ẹ̀rọ ọ̀rọ̀ tí bọ̀dá tó pè tán nísìnyí ẹ̀rọ tán sọ yẹn. ọ̀rọ̀ yẹn èmi náà mo mo rí mo rí òótọ́ ọ̀rọ̀ pamọ́ lọ́rọ̀ yẹn. lórí àwọn tó àwọn tó ṣekú àwọn tó ṣekú bá ní wájú pálásì ìfẹ́ lọ́jọ́ yẹn wọn ní àgbékalẹ̀ ó yẹ kán ní àfojúsùn ẹni tó máa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe kó tìmù lọ́mọ yẹn pé àdágbájá ni ká fi ọ̀rọ̀ sí lẹ́nu o ó yẹ kán ní ẹni tó tí wọ́n ní ní àfojúsùn láti sọ̀rọ̀ ńbẹ̀ wọ́n yẹ ṣe mẹ́rin yẹn ó kù díẹ̀ káàtó àti pé àwọn bàbá yẹn náà àwọn bàbá yẹn náà ò ṣe dáadáa wọn ò ṣe dáadáa wọ́n ní èmi rò pé káwọn bàbá yẹn bá ní àwọn ọmọ tó bá ní àwọn ọmọ bíi ti àwọn tó wá bẹ̀rẹ̀ lé wọn ní máa ráhùn tóògì sí wọn pé kọ́dọ̀ máa kọ́dọ̀ máa kojú ìjà tó wọn kọ́dọ̀ máa kojú ìjà sí wọn tó gbogbo kan pé ilé ìbáyìí nǹkan táwọn báyẹn ṣe jọ yẹn kò dáa dáa rárá sí rárá má pé lágbára ọlọ́run ọba ojú wọn báyìí ló máa ṣe ní wọn ojú wọn báyìí ló máa ṣe yorùbá lè sọ táwọn sọ yìí pẹ̀lú ògbọ́ ọlọ́run ọba ó máa tẹ̀ wá ó máa tẹ̀ wá lọ́wọ́ lágbára ọlọ́run ẹgbẹ́ ìgbésà. ẹ ṣeun sà ẹ ṣeun adúpẹ́ sà ẹ sà ẹ ṣeun. ohun tí mo fẹ́ ohun tí mo fẹ́ kámù láyé ni pé <laughs> ah. tí èèyàn ká wà wò pé bóyá òun lòun lágbára àti ṣe nǹkan ọ̀ lágbára kankan láti ṣe nǹkan ọ̀ lágbára ọlọ́run nìkan lọ́ba alágbára kí gbogbo èèyàn dúró tó bá fẹ́ gba yorùbá nation tọ́lọ́run bá ní fún wọn gba àwọn nígbà téèyàn kan bá sì sọ pé wọn gba yorùbá nation pẹ̀lú iṣẹ́ tọ́lọ́run bá máa gbà ní lọ́wọ́ yóò gbà ní lọ́wọ́ mo fẹ́ kẹ́ lọ́mọ yẹn dájú hello kọ́là salamu alaikum hello. hello. hello ẹ kalẹ ẹ ti pè wọlé. ẹ kalẹ. yes. a ti ń gbọ́ yìí. tí gbogbo ayé bá kó jọ pé Yorùbá nation o abẹ́gbà o abẹ́gbà o kí gbogbo àgbáyé ó jọrọ lórí yíyó pé àwọn ọgbà Yorùbá nation fún wa tọ́lọ́run ọ̀bá ní ìpínlẹ̀ wa ìpínlẹ̀ wa lọ́wọ́ ṣùgbọ́n kí gbogbo Nàìjíríà kí wọ́n against Yorùbá nation kọjá pé èèyàn kan péré ní fún ọba àti lọ́wọ́ yóò fi lọ́wọ́. ẹlú ẹ kalẹ. ẹlú ẹ kalẹ michael lóko tí. ọ ẹ dá sí. láti kòròdú. láti kòròdú. mo wo láìfù gàmẹ ṣe rí bó ṣe lọ sí ilé Ifẹ̀ yẹn ó wà òkè ìsanwó kò dá bó ṣe wà láàrin níwájú àfihàn but ẹ mọ̀ pé gbogbo a ni a ní gbogbo a ló ní bó ṣe oníkálukú ṣe máa ń gbé ọ̀rọ̀ kalẹ̀. bẹ́ẹ̀ni. ìlú tọ́jà ti bí oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀. bẹ́ẹ̀ni èèyàn tó bí ìlú òkè sí i ó máa mọ̀ ọ́ sọ sọ ọ́ sọ ju yẹn tó bí lẹ́kọ̀ọ́ lọ ṣé yẹ ibẹ̀ ẹ mọ̀ gbà tó wá sọ̀rọ̀ bẹ́ẹ̀ sìn tí wọ́n á ní kó máa lọlé kò sí kábíyèsí ńlẹ̀ táwọn ẹ̀dẹ̀ náà wọ́n á sọ síbi ẹ̀tọ́ wọn láti sọ pé kó lọ gbé àwọn kírímínà wa kó wá ṣe kí ni kó wá rọ̀ àbí kó wá pa wọ́n ara nǹkan tá a sì ń sọ lélẹ̀ nígbà táwọn olórí ti ń ṣe báyìí ṣe báwọn ni Yorùbá nation ṣe fẹ́ ṣe é ṣe ìlú èmi ṣe ọmọ ege ni mo ti bímọ ọlẹ̀ gbogbo nǹkan tí wọ́n kọ́ńtì báwo la ṣe fẹ́ ṣe nǹkan tó ṣe fún bàbá Sunday Igboho náà ni. Hmm. nígbà táwọn ilé ti ń ṣe báyìí ṣe kílà kílà tí wọ́n á ti pé wọn ò ti gbẹ bọ́dé. Hmm. nǹkan tó kọ̀ nǹkan tó jù ojú pé lẹ́yìn ká bẹ ọlọ́run fáráwò gan ó ṣègbè igbe èèyàn kan lọ́lọ́run gbọ́ nínú àwọn ọmọ Ísírẹ́lì lẹ́yìn ká bẹ ọlọ́run tiwọn lẹ́yìn náà ṣe jáfa ẹ̀ àwa ṣe pásítọ̀ làwa àánú àbẹ Ọlọ́run kò dẹ̀ sí nǹkan tọ́lọ́run ṣe tì. bẹ́ẹ̀ni. àmọ́ àbẹ Ọlọ́run ti àwọn pípù yìí ni kọ́lọ́run máa yọ wọn bí jìgá. Hmm, bẹ́ẹ̀ni. kọ́lọ́run máa yọ wọn bí ọjọ́ kan ni mo gbàdúrà pẹ̀lú àwọn ọmọ pẹ̀lú ìyàwó mi pé ló kí Ọlọ́run kó ṣe kí ni kó dààmú wọn ní òkè bẹ́ẹ̀ àwọn àwọn Buhari àpò Ọlọ́run pẹ́ náà kojú ọ̀sẹ̀ kan àṣì wọn bẹ̀rẹ̀ sí tú wọn buhari fẹ́ lọ sí kinní kan àwọn àwọn terrorist wọn lọ kà mọ́ ogun díẹ̀ ọ̀pá ẹ̀kọ́ pa ọlọ́pàá kan ṣe kinní kan àdúrà la máa gbà àbẹ ọlọ́run tí wọ́n ni ṣádáṣá àmàbẹ ọlọ́run tí gbogbo àwọn ọkọ yìí náà àdéhùn àti ṣe kẹyìn àti gbìyànjú yorùbá nation yìí náà àníjẹ́ kó sú wa ni ẹrù rẹ̀ tó lọ lọ́jọ́ yẹn èrò yẹn náà kíláàdì yẹn náà tún pọ̀ tó kíláàdì yẹn ò pọ̀ tó bọ̀ orúkọ tí èèyàn kan sọ tán nìyẹn pé kó máa fi ọ̀rọ̀ sí ẹnu ẹ̀kan sọ yẹn bàbá mi lè parọ́ fún yín o irú nǹkan bẹ́ẹ̀ kọ́ list gbogbo nǹkan tó bá fẹ́ sọ sínú ìwé wọn á di point ọ̀rọ̀ yẹn máa ní kìmí dáadáa. òkè ọ̀dà wo àwọn èèyàn ń gbọ́ àtúnṣe ọ̀wáyé lórí ẹlẹ́wọ̀ àwọn nǹkan tẹ́yìn náà sọ ṣẹ́ni gbọ́ báyẹn ṣùgbọ́n èèyàn sọ pé ká lọ pa wọ́n so ọlọ́run bá wọn fún wálẹ̀. ọlọ́pàá àwọn ẹ ó ti fi òun ní òun ní mo sọ pé ó ti fi hàn pé àwọn tó fẹ́ jẹ́ kó ṣeé ṣe nìyẹn a máa bẹ ọlọ́run tí wọ́n lọ́wọ́. ó ti mọ gbọ́ yín yé e bó ṣe rí nìyẹn lọ́jọ́ mo ń sọ̀rọ̀ kan mo ní àwa mẹ̀kúnnà agbára ti ń bẹ lọ́wọ́ wa ó ju agbára ọ̀dọ̀ wọn lọ ṣùgbọ́n mo rí pé a mọ agbára yẹn lò a pín yẹlẹyẹlẹ a dúró papọ̀ kò jẹ́ ká rí agbára yẹn lò ṣé ọlọ́run bá yóò kún wa lọ́wọ́. àmín àwọn kan wà tẹ bá bẹ ọlọ́run nítorí nǹkan báyìí mo fẹ́ ọlọ́run máa ṣe fún wọn gbogbo ètò ìṣe ó yìí ṣeré ni a máa bẹ ọlọ́run tí wọn nígbà tó bá bẹ̀rẹ̀ sí kí lọ́yọ̀kọ̀ yọkọ̀ wọn máa mọ orí wọn máa pè. ẹsìn ẹ jẹ́ kẹ́lò mi tó gbé wọlé ẹsìn wa dúpẹ́. tó ẹni ọba tán ẹni ẹ kalẹ. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh yes. àdúgbò obìnrin gbígbẹ́ ilẹ̀ sọ̀rọ̀ lórí. gbogbo àgbáyé ń gbọ́ ẹ wà lórí program. ọkùnrin ẹgbẹ́ kan lọ́dún káàdì máa ń tàn padà. ok ọ̀dà. ẹlú ẹ kálẹ́. hello sir. ẹlú ẹ kálẹ́ o. hello sir. ẹlú ẹ kálẹ́ ẹ kálẹ́ sàmúlẹ̀ kúrọ̀mùtìláì. sàmúlẹ̀ ẹ sáré gbà. ẹ kalẹ. hello. salamu aleykum à ń gbọ́ yín. hello. ní àgbẹ̀ wọn àgbẹ̀ ká ń sọ wọn. ẹ pè wá ẹ pè wá padà tọ́lọ́run bá ní kọ́ wọlé. so àníjì ah, ah, torí àwíjàre kí tọ́ tán ní ẹnu tó ẹni ọ̀fẹ́ pé ká gba Yorùbá